ذكرنا بعض الأدلة بما وقع في غزوة بدر بين المسلمين وبين بعض قريش وذكرنا ما أقر به العلامة سعيد ابن مسيب في جده حزم كيف غير رسول الله صلى الله عليه وسلم اسمه فقال لا لم أكن لأغير اسما سماني به أبي وفي رواية لا السهل يؤتى ويمتهن وبيون من الرحمن ننتقل إلى قبل أن ننتقل إلى تغيير الأسماء القضية إلى الحسنة لا بد أن نتعرف على أسماء جاز لنا التسمي بها وقد ذكرنا لكم أن أسماء الله سبحانه وتعالى الحسنى كل من أراد أن يسمي ابنه باسم من أسماء الله سبحانه وتعالى لا بد له من إضافة العبودية إلى هذا الاسم فيقول عبد الله أو عبد الرحمن أو عبد المتين إلى آخر هذه الأسماء ولكن أسماء الله الحسنى إذا نريد أن نسمي ابنا لنا باسم من هذه الأسماء مجرد من ألف واللام ولم نقصد به الصفة التي تضمنها هذا الاسم لنا ذلك كما رأينا بعض صحابة رسول الله صلى الله عليه وسلم كانوا سموا بأسماء من أسماء الله الحسنى مجردة من ألف ولام ولم يقصد بهذه التسمية الصفة التي تضمنها هذا الاسم من أمثال حكيم ابن حزام ذكرنا أقوال العلم في هذا واليوم إن شاء الله تعالى هذه الخطبة تدور حول التسمي بأسماء الأنبياء أقول فرما بعد سؤال المسلمين أترى لكي كرات قال فرمي صلى الله عليه وسلم أن طلعت برمجك في مقوى لا بان سالكو كان نبيه بان سالكو لاري أتيا ليري أتيا الصحابة كي أولا قلما توقع قال صلى الله عليه وسلم njẹ́gun alikiyama ẹ̀yẹ́mà yanu ẹ̀sìn mo ń fi àsìkò yẹn àmì létí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo sí ẹran yẹn létí ìbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala kọ́lá sẹ́lámù nà alukur'an ká bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù ti tòótọ́ ká gbìyànjú kọ́mọ̀jẹ̀ pé ń tá a máa sọ yọ́ọ́ mọ̀ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe tàbí ń tá allah subhanahu wa ta'ala kó jẹ́ kẹ́mi àtẹ̀yìn kálí bẹ̀rù ẹ̀ níbẹ̀rù ti tòótọ́ kọ́sọ̀ wa níbẹ̀rù tìlífàt ní ìjẹjọ ní ìjẹ̀dógún àǹbọ̀rọ̀bọ̀ lórí àbáṣe tó ní agbára tí ń bẹ láàrin ọkọ̀ àtẹ̀ntì ẹ̀ bá sọ lóko yẹn àmọ́ àwọn àríkà sí kejì wa lórí àlámẹ́rin ìṣáàlà rahman lẹ́nì kútúbà yìí wọ́n máa dá lórí kan nínú àwọn ọkọ̀ ànábì ọlọ́run sọ́lẹ́tọ̀ kéèyàn sọmọ rẹ̀ ní Ibrahim sọlẹtọ kọsọmọ rẹ̀ ní Muhammad sọlẹtọ kọsọmọ rẹ̀ ní Nuh sọlẹtọ kọsọmọ rẹ̀ ní Salih sọlẹtọ àkọ́kọ́ lihadi lihimi fi hadi masala qawlan àwọn àfẹ́sìn tí wòye sá àfẹ́sìn wọ́n pín méjì lórí àlámẹ́rin àwọn apá kan sọ wípé àlẹ́tọ̀ ká sọ ọmọ wa lóòkọ kan nínú oko àwọn ànábì ọlọ́run kílẹ̀ rí àwọn èèyàn yìí ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni wípé alẹ́tọ̀ láti sọ ọmọ wa lóòkọ kan nínú oko àwọn ànábì ọlọ́run kílẹ̀ rí tiwọn náà èyí lọ́wọ́ á tẹ̀sùn nínú méjèèjì àkọ́kọ́. àwọn tí wọ́n yà á lè sọ́mọ́ ló kọ ànábì ọlọ́run kankan ẹni tí ó gbé ráyì rújù nínú àwọn sọ̀hábà ló ti kọ́kọ́ jáde òun náà ni Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu arda Umar yìí gbogbo wa la máa wípé èèyàn dáadáa ni mùsùlùmí rẹ ni ẹ̀ńtẹ́mi ẹ̀ mọ́ ni ṣùgbọ́n lè líle náà ṣàkṣíyà ẹnì kọ̀ọ̀kan bọ́lá ń ṣe dẹ́nì kọ̀ọ̀kan bọ́yà ń tọrọ ní owó tó lé ní o òun náà nípa tí ó kù níbi ẹ̀sìn rẹ̀ àwọn nǹkan míì ń tó jẹ́ pé èyí yóò fi líle yóò fi jèrè ń bẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ìmí ìsìn pé yóò fi rírọ̀ jèrè ń bẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ìmí ìsìn pé yóò fi líle dàrú mọ́rẹ̀ ẹ̀ lọ ìmí náà sì pé yóò fi kó bí wàhálà rẹ̀ bá débi ń bẹ́lọ̀ nǹkan adánú subhanahu wa ta'ala má lè jù ní àwí fún ọ òní ọ má lè mọ́rọ̀ jù òní àwí fún ọ òní ọ mọ́rọ̀ lọ́ba mọ́ kò wí pé látàkùn yabasan fatuksa má lè jù kọ́ mọ́rọ̀ fáwọn láti kán méjì wàhálà àtàkùn mọ́rọ̀ tó bá ń má sí rọ̀ jù kọ́ márùn fún láti fúgbe wàlmàṣúmù mọ́nà àṣọ́mọ́rún lọ ẹni tó lè wọ̀ tó lè yá kẹ́ńkẹ́ń láàrin méjèèjì àfẹnilọ́mbasọ́ tí ó lè gbé kan sí kejì Umaru ó ní ẹ̀rí lórí tí ń ṣe sí ẹ̀rí mílíkì tàbí àti súnnà ni naam Allah subhanahu wa ta'ala kọ́ aláṣẹ náà kọ́ àrùn wípé ẹ máa bá ń pànà bí èmi lé litu'minu billahi wa rasuli wa tu'azziruhu wa tuwaqqiruhu wa tusabbihu bukratan wa asila ẹ máa bá ń pànà bí èmi lé annabi àbúrò máa pẹ́lẹ́ innal ladina yunajunaka min wara'il hujurat aktharuhum la ya'qilun àti wọ́n máa pè wá nàbí wọ́n dùn ta wọ́n máa bọ́ dé o. orí ẹ̀yàtọ̀ sórí ló jáde bí ọmọ mọ̀mọ́ ló kọ ẹ tí bá ń dẹ́rù ẹ̀rù kò sọpọlọ fún bẹ́ẹ̀ náà nìkẹ́ nínú wa lásìkò tí ó sáfsàm mẹ́yìn tí wọ́n bá ti ń ka àdífẹ́ àrẹ́bí sí létí tí bá ti ń gbórí ń kò ní ọlọ́njọ́ jáde kí kò sí bí nǹkan sì lè lára lọ́ba tó tó bá ti gbọ́ kọ́ọ́rà Rasulullahi kò ní tí ìgbọ́dí fi yóò ti dàlẹ́ nítorí wípé tarabba wala khairin bá a ṣe gbọ́dọ̀ gbọ́ òkè láyé rẹ̀ sọ̀rọ̀ wàtò máa ń sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ náà là tó bẹ́ẹ̀ nígbà tí ó sì mọ́ hadithi ọ̀hún lọ́wọ́ àdìgbà wíwọ́ lọ́dọ̀ wa ń bí àwa aláwa ní máa rí fàṣẹyìn àwa látọrọ rẹ o ọlọ́njọ́ jáde méjì afọ́ àṣírà o anabi sallallahu alayhi wa sallam ó ní ká máa pọ́nlé umaru kọjá ń jọ kan zaidu ibn khattab ọmọ baba umaru ni òun bí ọmọ kan ọsọmọ yẹn ní muhammad mọ́rọ́ ọ̀rọ̀ sí ń bọ̀ pé umaru bẹ́ẹ̀ pé ń tọ́ sẹ́nu ń ka umaru la ṣùgbọ́n ẹnìkan bẹ tẹ́ ń bẹ̀ ní abdulhamid oní ọ̀sọ̀mọ̀ yẹn ní muhammad muhammadu yìí àmọ́rú awọ̀ ti ń bẹ̀rẹ̀ àwọn àtọkùnrin kan ní bambu pé yá Muhammad fa'ala Allahu bika wà fa'al wà fa'al wà fa'al mama mama banu wi ah, ọlọ́ọ̀bọ̀ dọ̀lámù mama ọlọ́ọ̀pọ̀ lẹ́kún mama a ah, ah, nísìnyí a bí wọ́n ṣe wá ń gbọ́rọ̀ yìí ọwọ́ àgbàlẹ̀ lọ ọlọ́rì bá Zaid tọjọ́ ọba rẹ̀ wípé ya Zaid bí ọmọ rẹ̀ Muhammad sí láàárọ̀ Muhammad yusuf bubik Muhammad bàbá rẹ̀ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ṣùgbọ́n tẹ́mi ìjáde láyé ẹ̀mí mi ò lè balẹ̀ ń agẹ́ẹ̀tì ara mi mọ́ ibẹ̀ yáà lè dàrú ni kọ́ wá jẹ́ pé wọ́n máa sọ̀wọ́ Muhammad ni wọ́n wà máa fi bú oko sí ọlọ́ láyé nìkọ́ ló jẹ́ kí n gbé e láti pilẹ̀ nípa pé ṣàṣìyẹ ẹnìkọ̀ọ̀kan pẹ̀lẹ́ sí ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ èyí lè lajú lẹ̀ báyìí tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ gbogbo ń bá ti sọmọ ìlú ọkọ̀ kan ní okò ànàbí ọlọ́run ẹ máa kú ọ̀bọ̀ wọn bá ní wọn máa kú ọwá lásìkò Umar Talhatu ibn Ubaydillah lahu asharatun min alwalad samma kulla wahidin minhum bismi nabiyyin min al-anbiya Talhatu yìí ọlọ́mọ mẹ́wàá rìwáyà mi wà pọ̀ mọ́ méje gbogbo pátá okò ànàbí ọlọ́run wọn azubair bin awam òun náà lọ́mọ mẹ́wàá báwọn wasmu kulli wahidin minhum bismi nabiyyin minal anbiya ó kọ̀ ọ̀kan nù mẹ́wàá ẹ̀wà náà ní ti azubair bin awam ó kọ àwọn tí a pa sójú ogun ọlọ́run rí inú ọkọ̀ ọ̀kan nù àmọ́ tọ́lẹ̀ àti zubair wọn sọ̀rọ̀ njọ́ kan sẹ́ni àwọn sọ fún ṣùgbọ́n ẹ̀rọ pé ah, ah, ó sì á lajúlẹ̀ ọlọ́run fún ọlọ́mọkùnrin mẹ́wàá báyìí ọwọ́ àrọ́pọ̀ ànábí ọlọ́run kankan sọ kankan wọn ó kọ àwọn tó kú sójú ogun ọlọ́run lọ́wọ́ àfi ń sọ̀kọ̀ ọ̀kan wọn tó lára má bùnmi o inni arju an yakuna bunayya shuhada ntí mọ̀ nfẹ́lọ́dọ̀ ọlọ́run nìkan máa mi náà dìbọn tó kúkú ṣe é dìun dọ́mọ àlìjẹ náà wọn lọ mọ́kò tọ́ galọ́n sálì jẹ̀nnáì bá a sì dọ́ máa sáyé ẹ̀ nìyẹn nítorí wọn fẹ́ kí wọ́n dànù nítorí wípé àwọn onímọ̀ wọ́n fi rinlẹ̀ fún wa wípé kọ́ ìdá ni dùkúlù lè jannati bil fadli wàtẹ̀kùsímù manazili bil adili ẹnì kò ní í wọ àlìjẹ̀nnà àfikọ́jẹ́ pé ọlọ́run sàánú ẹ̀ pé àà sáwà ẹtí gbúmí báyìí jọkẹ jọkẹ jọkẹ wà fẹ́ wọ̀ ọ̀gọ́ ayọ̀ akùnrin alẹ́ jà àdìsí ń bẹ lórí wọn ayọ̀ nǹkan sáàsì kìíní kọ̀ọ̀kan náà ẹtí á bẹ bọ́ọ̀lì jẹ̀ náà ọlọ́run sọlá fún ni àwọn àtijọ́ òwò papọ̀ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala pé mọ̀kásáfì sànú ẹ̀yìn tó ń dọ́kọ́ ń dá wa lọ́hùn tí ń pín àkàn méjì ó ní ẹ̀yìn mọ̀ dá yín fún àlìjẹ̀ náà bí rahmati ẹ̀wọ̀ mọ̀kàkẹ́yìn ṣe ẹ̀rẹ́ yìí wọ́n dá ń kẹ́ wá wọná fàlà òbáàlì kò sẹ́ni tí ó bìlí ẹ bá bàlá lìjà náà ọlọ́run fi sọ́ra fún ni ṣùgbọ́n àwọn afáàní ẹ̀mú lọ́wọ́ wàtá sínú manazili à bìlà adìlì ṣùgbọ́n àlìjáná látijọ́ wọ̀ yìí bí wọ́n ṣe pin tí ń bẹ mọ́ àlìjáná déédéé lọ́wọ́ fi pin kí ìtumọ̀ déédéé òun bí mo ṣe rí sí ni ó ṣe pin tèmi fún mi. ń gbà wàlá ìgbòǹkì lọ́la tó tọ́

tá a bá wọnú ìyẹn tán in tó ń kálukú wá gbé wá nínú iṣẹ́ gẹ́gẹ́ fátìmù ti ṣáájú ìwọ́n wà á fi jọ ọ́ tí wọ́n èèfó ń kálukú láàyè ẹ̀ lọ ọlọ́run jọ jàre ibi ọ̀gá tó ń bẹ́ ó ní kó àwa náà pọ̀ máwọn ànábì rẹ̀ mú àwọn tí wọ́n pa sójú ogun rẹ̀ ní ti tòótọ́ pẹ̀lú àwọn ẹni ire àwọn ẹni dáadáa béèyàn bá bá àwọn àyè òtò ọmọ kò rere o bọ́ọ̀ sọ́nà àlùkò àmì yẹn Az-Zubayr Awam ó ní ẹ̀mí mi tí mi sun ọmọ mi ló kan ṣùgbọ́n àdáwò ni tó yàtọ̀ wá fẹ́ máa sọ̀rọ̀ mi wípé ṣé wọ́n wá lè dá àtànàbí àmà rẹ̀ àzùbẹ́ni wá tẹ̀jẹ́jẹ́ o àmà tèmi mo fẹ́ káàánú òbí ṣùgbọ́n mi sun ọmọ wàláyé kúrò bànúkà àǹbìyà bó o sì ṣe sun ọmọ lóko ànàbí ọlọ́dún náà ó kúrò dànàbí. a àwọn ọ̀rìn tẹ̀ káàkiri ní mẹ́tìnà mọ̀ gbọ́ bẹ́ẹ̀ sọ lọ́pọ̀ ànábì ọ̀rọ̀ ẹ̀yọ́pọ̀ wa wọ́n náà lọ kó gbogbo àwọn ọmọ tọ́lá tó kùn báyìí dìláì lọ́wọ́ ẹ̀wá ìpọ́n fún ni ní jẹ́ Muhammad Yusuf torí náà náà màmá rí bú ni ó wọ́n sọ fún Ibrahim ọmọ ìwọ́n wà ó tẹ́jú bò Umaru ni ẹ ń bá ti mọ̀ pé òun fẹ́ sọ̀rọ̀ lórúkọ ànábì ọlọ́run yọ́ọ́ máa wá kí ọmọ kọ́mọ́rà kọ́mọ́tàdé àdúrà yọ̀rọ̀ mọ̀ sí ń kọ́rọ̀ tẹ́mi dúró rí nìyẹn wọ́n ah. àmà tọ́lẹ́ àtúndì gbọ́dọ̀ kí wọ́n jẹ́ Muhammad kí wọ́n jẹ́ Ibrahim Yusuf ngalbunda kọrẹ Umaru ni ŋɔ sɔn yi ló kɔmi lóni gbogbo mi wà pátá ẹ gbawo kɔmi léni Umaru sì le ṣùgbọ́n wàláhi wàláhi èèyàn bíi rẹ̀ sọ̀wọ́n nù ẹ̀ tí ó le tí ó wà dúnú imáni bẹ́ẹ̀ bá nìkan tó lé nù àwọn yìí tó le dáadáa ẹ̀ẹ́rì yìí pé líle rẹ̀ yọ́ máa fi pààyè ìmánì la náwọn àsìkò mi. umaru wa fẹ́ máa fún alóòkọ mi èyí tó dàgbà jùlọ wọn ismuhu muhammad fakoma kabiruhum amirul mu'minin umar èyí ta ọ̀rọ̀ sí ọlẹ́nu ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ kan ṣáájú kẹ́ẹ̀ máa dáńtẹ́ fẹ́ dánwò yìí ó ní kí ló fẹ́ sọ. So ọmọ ìwà dìde wọ́n ń pè ní Muhammad ibn Talha ibn Ubaydillah ó ní wàlláhi bí n bàtà mo bá rọ̀ báwo lakọ̀dì sàmánì rasulillah sallallahu alaihi muhammadan èmi ò ní ọmọ sí ndọ́ bẹ́ẹ̀ sí o ṣùgbọ́n ànábì gan tó ń dá àfin ńlọ sọmi muhammadu o ah! mọ̀rún ni ẹ ẹ yẹ fún bọ́ọ̀lù nǹkan kúndà hàwùlà ẹ wà wọlé dáadáa lásẹ̀ bí ilà ilẹ̀ yìí ẹ máa jẹ́ ẹ ṣe ń jẹun ojú ẹsẹ̀ lọ padà kana waqafan inda hududillah kí líle rẹ̀ kò fi kóba rẹ̀ ayọ̀ tó máa fọ́ bàtà sọ́ọ̀ máa pé yẹrí ẹsẹ̀ yẹn rẹ̀ bí a ṣe ti Islam ní ìdá ẹni mọ̀ sọ́bàá àbálẹ̀ náà tó le tí ẹ jẹ́ sálàfù wáyé anabi sallallahu alayhi wa sallam ẹ lọ́sọ̀ èmi ló kọ́ yìí. tọba wa jẹ pé bí wọn náà ṣe ń sá kí wọn má máa wọ oko ànábì ńlẹ̀ tí èsì ìsànàbì gangan ni ẹ ń ìwọ náà yí tó ṣe padà lẹ́yìn rẹ̀ àlàyé náà ọrọ ẹsìn ọrọ ẹ̀rí ni ibi tó bá ti tó sọ padà ọ ìgbà mọ̀rùdúró ẹ̀dàkùn tí ọ̀bà wíyẹ̀fẹ́ ń jọ náà lọ́wọ́ wọ́n change okò àbí wọ́n change okò ẹ̀ bí bá ń fi apá jánú níbo ni yẹn ní kọ́rọ̀ mẹ́fì áàbù yẹn àwọn tí wọ́n lọ́ọ́ bẹ̀ yẹn àrí ẹ̀rí tí wọ́n gbá mú ọ̀rọ̀ kejì ni wípé a lè sọmọ ní okò àwọn níbí ọlọ́run kọ́dà lára tuntun máa ń hun ọlọ́run sọ́bàtà à ń pè nìkan ní Yusuf ibn Abdullahi ibn Salam ó ní lakọ̀dí samani sàlám Yusuf ẹni tọ́ba kọ̀ọ̀kan bẹ hmm? ẹ má jẹ́ nǹkan nù mustala yóò gbé àjẹnà anabi lọ sọ mi ní Yusuf. wàjálani wà àkọ́dẹ̀ nira hijiri kọ́dà ó gbé mi sínú yàrá rẹ̀ jọ́nà lọ́hùn ńdọ́tọ́ nsọmílẹ̀ ọkọ yẹn wà mẹ́sà àbẹ̀rọ̀ sí i ó tó fọwọ́ra lórí ṣé ẹ mọ̀ pé tí Yusuf yìí ń wí lára àwọn tí ó rí ànábì tí ọ̀gbọ́n débi pé à ń gbọ́n lẹ́nu rẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ tó ń tọ́ba kò eléyìí njoko ìfẹ̀rí jìnnà tọ́ba kọ̀ a máa túmọ̀ àwọn tí wọ́n jọ sẹ̀mí pọ̀ tọ́ba kọ̀ tí jọ sẹ̀mí pọ̀ kọ́dà wọ́n lè jura wọn lọ tọ́ba kọ̀ a yẹ pé wọ́n jọ sèwé pọ̀ tọ́wọ́pọ̀ àmọ́ túmọ̀ àwọn tọ́jọ́ wípé wọ́n jọ lo ìgbà pọ̀ lórí nkẹ̀kẹ́ tó pa wọ́n pọ̀ tí wọ́n bá máa fẹ́ máa sọ tọ́wọ́pọ̀ lórí ìmà wọ́n máa sọ pé babalágége o baba ni máa dúró ẹ̀gbọ́n baba máa dúró baba kàmẹ́lì o ẹ wá wo sí igi mú òjìnà sórí baba kàmẹ́lì àtàwọn tí a dá akọ ìlọ́jọ́ orí ṣùgbọ́n tí wọ́n bá ní àti àjọ lògbà nínú ọmọ wọ́n tún máa ń lo tọ́bákọ̀ fún yẹn náà ẹ̀ẹ́dẹ̀rẹ̀lá ajẹ́ pé tí Yusufu ń sọ yìí kìí ṣe tàn àrọ̀bá ni abilọ̀sọ mi bẹ́ bákan náà jẹ́ àfi sahih ìdàbà Bukhari wà fìlàbẹ́ nínú fọ̀dùlá wà fi ọ̀gá ìlú ma min hadith abi musa al-ash'ari abu musa oní wúlídà ní ìgùlámù ọlọ́ntàmínà rẹ̀ ọmọkùnrin kan fàtẹ́nu sàlám wà lọ́gbọ́n bá sàlám mùsùlùmí sàlám fasamawu ibrahim anabi wa ban sọma ní ibrahim wa hannaka wo bi tamrọ anabi ban fi tamrọ si tahne kufu ọjọ tamrọ lẹnu n b'o kọnọ ban fi sọma yẹ lẹnu wa baara kala anabi ban sadu a fọ ko ma yóò lal barika wa dafaahu ilayi anabi wa gbọmọ yẹ fún mi padà. ẹni tí ń gbà ríìsì wá wá ní wàkánà akbaro wọládì àbí musa ibrahim yìí sì ni àgbà ọmọ abu musa al-Ash'ari kùbùmọ̀ kẹsàájú tẹ́lẹ̀ tí ń jẹ́ musa ìtì ń jẹ́ ó lóko ànàbí máa ànàbí ọmọ àwọn kò sì ń musa ó tún wá bá ni ibrahim. àwọn àfáà ní ẹ̀rí túnú pátọ́dọ̀ sàrọ̀sálàm gbogbo eléyìí àrẹ́bí nsọ́yẹ̀bẹ́ nsọ́yẹ̀bẹ́ nsọ́yẹ̀bẹ́ sóhun gangan náà sọ wá síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam na hadith abi hurairah ó sì ọlọ́run ní tasamu bismi ẹ̀fírí ẹ̀ lè sọmọ ayé ló kọ́ mi fún ẹ̀ lọ́sọ léyìn wàlá tẹ́kínú bẹ̀kúnìyàtì ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti sọmọ ló kọ́ mi. ẹ má wàá tún padà máa dára yín pé lẹ́nu tó kọ ọmọ rẹ̀ kán bá tó ń jó ọmọ mi yà Muhammadu mu Abul eléyìí à ń bọ̀ ní parí rẹ̀ nínú àwọn afáàlì rẹ̀ kọ́dà ẹ̀sìn máa wò ó wàá máa fílmù náà ń èmi lórí o fa inna shaitan la yatamathala bi surati torí èsù lè gbé àwọ̀ mi wọ̀ hadithi lókè rẹ̀ lọ́à ń bọ̀ níparí rẹ̀ ó jẹ́ àmọ̀ wípé àbí wọn sọ ń parí pé wa man kadhaba alayya muta'ammidan níparí hadithi lẹ́yìn ẹ ń bá wá parọ́ mọ́ mi lójú kòròjú tó sì mọ̀kúrọ́ lòún pa yìí ọpọlọ mi ni o ọpa fún mi ni o pé kíjọ mi ò lè kú ló fi bá ń parọ́ bẹ́ẹ̀lẹ́ àbá ti mú para tí bá fi ń pọ́ ọmọ rẹ̀ lórí gbogbo iye irun tí bẹ́ẹ̀ lórí ọmọ ní ládàá one million tẹ́lẹ̀ bí ó sì bù bẹ́ẹ̀ ó ní ẹ̀ṣẹ́ jẹ́jẹ́ mi ò parọ́ mọ́nà bíi mo parọ́ fún mi káwọn olè máa ẹ̀ hà gbogbo ojú tó bá rí ọ bá wa fálí àtàbá wọ ọmọ kan ádá ọmọ náà rẹ̀ ṣé sí ọ̀bàjẹ́ gbà ní kọ́ máa tayé wáyé rẹ̀ lẹ́nu ọ̀nà kíkà ń filẹ̀ yìí sí àwọn àfáàní tó gbé àlẹ́ bíi sọ wípé ẹnikẹ́ni tó bá mi lójú rẹ̀ mi lórí àwọn sọ̀hábà wọn ò ní pọ́blẹ́mù ní ilé iṣẹ́ ìpìlẹ̀ rí wọ́n dàmà ṣùgbọ́n àwa ní pọ́blẹ́mù kí pọ́blẹ́mù wa ò ní ìmọ̀ bóòlù níbi ṣe rí ọwọ́ àkọ́kọ́ wọn kó ló ṣe rí inṣàlá á clear hadith dáadáa nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa manamat kí ni tí máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ bí àdámà lójú oorun ìjẹ́ àmàlẹ́kà ká ń bẹ tọ́lọ̀ ń fi ti àlá ọ̀nà wo lè sùn máa gbà á lo àlá àti máa sọ ti pẹ́ ṣùgbọ́n lóòjì àdébẹ̀ ìdílé láìlú wáhídìl kọ́sáàrì ẹwà àwùjọ tánàbí fi gbẹ̀yìn ẹ ń bẹ ipa ọmọ ni ọ̀pọ̀lọpọ̀ wà láàmì láyé lẹ́nì tí èpè ẹ̀ ń tọ́ da alẹ́ ń tọ́sọ ni pé òun lára nàbí ẹwúrọ̀ ọ̀bú anabi sọ̀rọ̀ sálám kèsè èèyàn kúkúrú kèsè èèyàn gíga mutawasit ilqama ìka rẹ̀ ó kí bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ náà kí àtẹ̀wẹ̀ wá fẹ́lẹ́ kọjá ìtìfẹ̀ máa fẹ́lẹ́ lọ. bẹ́ẹ̀ sì ni ànàbí sallallahu alaihi ń tọ́ padà funfun nínú ara rẹ̀ ọ̀fẹ́ ṣe fọwọ́ akara yẹn díẹ̀ àìwí tán ẹ̀ ń bá bá rí pọ́sọ̀ pé òrí àyàbí àwọn àbílẹ̀ pé àwọn kí lórí ó ní ẹni tí mo rí kọ́dà kò sí ohun dúdú kan lára rẹ̀ ah. èṣù lórí owó àfá ta ló rí sẹ́ ọ́nà bàbá ọ̀hún kò sí eyín kankan mọ́ lẹ́nu ẹ̀ ta la rí à ẹni tí mo rí àràrá ni ó sì pé àǹdí fún kọ́dà bó ṣe pọ̀n kí sẹ́yìn ló tún pọ̀n sí àyà ẹni tó lórí nù èṣù lórí owó báwọn fàṣẹ máa ń já wọn nù bóun ni pé ń pèjú ẹ̀ sí rí rìwáyà rẹ̀ ń bẹ́ẹ̀ irun tí ń bẹ́ ń bẹ́ bóò ní design rẹ̀ níbo ló gbòde bóò ní fífẹ́ rẹ̀ bóò ní tìsàlẹ̀ inú ojú gẹ́gẹ́ èyí tí white mi ti à bóò ti ẹ̀rí èyí black ibẹ̀ bóò lórí tí bá ń sọ̀rọ̀ kí lè yìí ó fi kọ́kọ́ mọ̀ pé ah òní sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ wa àtúnláì wasalamu alayhi. àwọn tí wọ́n mú kú ní wọnú ẹ̀sìn tí wọ́n fi dára àwọn iṣẹ́ sọ̀ pé àwọn òye ṣe mùsùlùmí mẹ́ta àwọn ìkẹ́mìlà wọn ń ṣe ibi àlẹ́ ìnáyà ti bẹ̀rẹ̀ rárá mi ìsáàdì tí a mọ́ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀ sọmọlókọ mi àwọn àfáàní eléyìí náà jẹ́ kí ni o ìtùnú sílẹ̀ láti ràn sàlám sábàbí náà wá ṣe bẹ́ẹ̀ ṣàpá nàbí ọlọ́ni òun náà wá sọmọ ní Ibrahim jaa fi sahih min hadithi Anas bin Malik bal fi sahihayn radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ sàṣà ní wúlídàá ní yàrá lẹ́yìn la mọ́júmọ́lẹ́ni ọ̀kan náà wọlé àbímọ kọ́dà ọmọkùnrin lóbi gùlámù dẹ́rẹ́ ẹ̀lẹ́ gùlámù fasamẹ́tù bísí mi àbí Ibrahim èmi náà sọ ló kọ bàbàbàbàbà mi lọ́n tí ń ṣe Ibrahim Ibrahim sàṣẹ́lẹ́mì àwọn tó wá sọ́nà sọ̀hábà kò kọ́dà Ibrahim tó nàbí sọmọ yìí ah lẹ́wọ́ aṣàbàdẹ̀ o kápẹ́ ọmọ ń bá gbẹ̀yìn ànàbí ni làkàrẹ̀ nàbí yá ni ànàbí lè bàjẹ́ akánsọ́bà náà sọ̀hábà ṣùgbọ́n ọlọ́mú ọdọ̀ fálà ànàbí yà bá dà wọ́n kò sí àbí yẹn sàṣálàm àwọn àfáà kan wọn ò gba ọ̀rọ̀ yìí wípé sọ̀hábí yìí ṣe lè wí báyìí wọn ní kí lè rí wọn ní lọ́jọ́ káwọn sọ bẹ́ẹ̀ wípé ebi ń bẹnu ànàbí ọlọ́m tọ́lọ́ ń yọntí ọ̀dá fún un kì í wá ṣe ń tọ́gbẹ̀ ní tíá jẹ̀lílì oní ẹ̀ òfin ọ̀nà kí ọ̀nsá ó ṣòfò ní ẹ̀ o sọ àpẹ̀lú náà ṣòfò ọ́n ààbòjú sunkún ọmọ lójú ayé náà rẹ̀ fi tí ẹ bàjẹ́ tí ẹ bàjẹ́ ní ẹ̀ ọjà lílì mọ́ni ajọ́ àdébọ̀ nìyẹn salawatullahi wa salamu alayhi tá a bá ti débi ntọ́lọ̀ ń fi kan ànábì kan tí è ṣe ntọ́tẹ́yìn lọ́rùn àpẹ́ sọ ni torí wọn náà mọ̀ ní tí wọ́n fi pamọ́ fún wọn náà lọ́la ó sì mọ̀ bí tó ti forí san ọlọ́mọdé àforí san o láìláìlọ́lọ́ a sì rí mú ẹni tọ́jọ́ wípé kèé ṣe ànàbí tó sì bí ànàbí azar bàbá ànàbí sí Ibrahim kèé sáà sànàbí naam àpákan àfáwà ni ẹ̀yin lẹ̀ gbọ́n tí sọ̀hábí yẹn sọ yé wọ́n ní tí ń sọ ní wípé hàdà kẹ́nà ashba an-nas sallallahu alaihi yẹn Ibrahim yẹn tí ń bá kó gbọ́ àwọn ìbíjọ kò fẹ́ ẹ̀sẹ̀ ńtọ́ jọ́tọ́ ànàbì ìtumọ̀ náà pé a ah, bẹ́ẹ̀ ìbára ọ̀gbìn ànàbì àwọn èèyàn máa sì mú sànàbì ntí sàbẹ ń wínú o kọ̀bọ̀ náà sáyìn wípé ikú rẹ̀ ni òjá ànàbì ní ọ̀hán ntí wí kàn Ibrahim yìí Allah ta'ala musọ́dọ̀ nígbà tí ó di ọmọ eighteen months radiyallahu anhu wa rọ̀dọ̀. النبي صلى الله عليه وسلم تنافست نساء الأنصار في إرضاعه أو بناء أنصاري ببناء يبودي wọ́n ṣe sàrámì pé àwọn afẹ́ gbàtọ́ àwọn afẹ́ gbàtọ́ àwọn afẹ́ fúnlọ́yàn àwọn afẹ́ fúnlọ́yàn àdúsàsàn wàá gbé fún umu saif tó jẹ́ ìyàwó abu saif alikain abu saif yìí kọ́ínù ni ẹni tí wọ́n ń pè ní kọ́yìnù ó ní haddad wọ́n máa ń lò fún haddad alágbẹ̀dẹ ṣùgbọ́n asìlù kọ́ọ̀nà lọ́dọ̀ bá ní kéèyàn ò tún tọ́wọ́ bàjẹ́ sí àmì wàá gbọmọ ìfún Abu Yusuf àdínà àwọn àfa tí wọ́n ló pọ̀ rẹ̀ gan ni albarro ibn aus wọ́n ló pọ̀ ìyàwó rẹ̀ sí ní khawla bintul mundir umu saif àdínà àwọn àfa tí wọ́n ní no ìyẹn tó àwọn méjèèjì fi gbajúgbajà Abu Saif umu saif tọ́yìn ọkùnrin alágbẹ̀dẹ amsa salam sí nífẹ̀ẹ́ ọmọ yìí anasu wa ni àwọn tí máa rí èèyàn láyé tọ́jẹ́ wípé yóò máa yọ ẹ̀tọ́ ẹnì kọ̀ọ̀kan fún lọtọọtọ tí ó sì ní ìdàpọ̀ mara wọn tí ó sì ní gún ẹnì kankan àwọn èrìlú ànàbí ìláyé ànàbí tí wọn àwọn máa bí ọmọ ń wò ilé ọmọ yọ ẹ̀tọ́ tiẹ̀ fún bó ṣe bí sítò eléyìí náà ń jẹ́ àmọ́ àmọ́ wípé ẹni tí ń sọ̀rọ̀ kì í sànàbí ẹni tí ń náà kì í sànàbí

ẹyin ẹyẹ àdàbà níbi èjìká apá òsìn bí ìbẹ̀lẹ̀ wa wọn wá mọ̀lẹ́ká àkọ́kọ́ sọ fún kejì wípé zinhu ọ̀yà wọn ń fẹ́ wọn ànábì wọn bó làwọn sì wọn ó ní zinhu bi ashratin min ummati wọn pẹ̀lú pé tá a bá rí géńdé tọpọlù ẹ̀ pé tára ẹ̀ pé mẹ́wàá nínú umma rẹ̀ kí ni tí wọn ẹ fi wọn ànábì ìmọ̀ọ́sì wà lára ẹ̀ nígbà tí àmàlẹ́ká wọn wọn lè pọ̀ tayọ ọbẹ̀ ah tó mi pé ìtumọ̀ tí a sọ ni wípé sí làákàyè rẹ̀ lè tú làákàyè mẹ́wàá tọba gbẹ̀tẹ́ ṣé agbára yẹn tágbára yẹn mẹ́wàá tí wọn bá lágbára pé sálàáfẹ́ yẹn tágbára yẹn wọn náà àrẹ̀bí ju bẹ́ẹ̀ lọ ọba ni kí ni ẹ̀tọ́ zero tó wà fàwazánà wọn bá tó wọn fàwazánà mi ata rọ́júlẹ̀ mi ní ummati anabi tún wà ju èyí ọ̀ndrẹ́dì lọ nínú umma lọ́pọ̀lọ́ ní àfaradà ní sùúrù ní gbóyà ní gbogbo nǹkan tí yẹn máa fi pé èèyàn rèé wọn ni ah, tí a bá tó wọn fẹ́ mọ bó ṣe tó sí àtúnṣọwájú sí kiri ẹ̀jẹ̀ àtúnwọ̀nà wọ́n tó wọn fàwọ́sánà alifa rọ́júlẹ̀ mi ní ummati wọ́n wọ́n lọ two hundred three hundred four hundred five hundred six hundred seven hundred eight hundred àníbi fi tún wọn one thousand tí ẹ bá kún one thousand jọ wọn á ní àkẹlẹ ah, kan ọmọ garibi ni nǹkan kan pa àwọn ọlọpọlọ ayé wà láàrin bí lófi ṣe nàmbà wá ọ ntí ẹ ti parí tipẹ́tipẹ́ kọ́dà ìwé rẹ̀ ata bí ọ̀bẹ ṣe kọ́dà ó tún fi kú oríire bá rẹ̀ ni olóko kí ni oríire bá rẹ̀ wọ́n wá wọn ṣé one thousand ẹni tó bá lọ́pọ̀lọ́dún wáyé sọ́pọ̀lọ́ nìkan ní bẹ fún ṣàṣẹ́lá agbára yẹn one thousand ṣé ní bẹ fún ọgbọ́n èèyàn one thousand ṣe ní bẹ fún àbúrò èèyàn one thousand gbogbo ń tà sọ pé ọmọ nìyàn one thousand ṣe ní bẹ fún láà àwọn àwọn mọ̀lẹ́kà wọn pé ìntọ́mọ̀ hmm, gbèjáde bisikíìtì àfi wọ̀nyí ọmọ ju èèyàn one thousand lọ láwọn wazanahu bí ummatihi làwazanahum kọ́dà tá a bá ní gbogbo ẹ̀ tí ó wà yí láyé ìgbà tó bá ti dáhùn sàsálámì yìí aná ni umma rẹ̀ tí wọ́n bá kó bu ọpọlọ wájọ sórí scale kan agbára wájọ sórí scale kan sùúrù wájọ sórí scale kan gbogbo tí àfi ìjọba yẹn gbogbo wa àtọ́tò ti kú ti kú ti kú ti kú káàrò tó wà àti tuntun bọ̀rẹ̀ yìí ànábì ó sì tayọ gbogbo ẹ̀ salawatullahi wa salamu alayhi ẹ wá dákun tá a bá wá ń ba pé iyùn e ẹ̀ tọ́kàfẹ́ ẹ má má bí lọ́ta o àmọ́ sẹ́yìn ọmọ ìyá jọ níyà ìmánì ọ̀sìn papọ̀ àti láàjọ wà lìjọ náà pẹ̀lú kí ọlọ́run insha Allah in tí wọ́n pè ń ètò ọ̀bà tí ìrẹsẹ̀ mú ẹsẹ̀ má mú nǹkan mọ́ta o màmàtọ́ lọ dásù kú lẹ̀ tí ẹ̀gbọ́n ti ń sọ fún màlímù ọdẹ ìjọ ọ̀rẹ́ dírẹ́sì wa friday nìkan mo fún iláyè o kẹfún àwọn jàlábíà tọ́lá àmọ́ èyí ti fẹ́ máa kọ́ àwọn kẹ̀kẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ sí múra yìí o dírẹ́sì yìí a máa fẹ́ tẹ̀mẹ̀ yìí o ó sì ń fi ànábì ìpéwò yìí bẹ́ẹ̀ àmọ́ wa ń kọrin tẹ́lẹ̀ ẹ̀yà ẹ̀yà ẹ̀ máa kọ́ ọmọ bọ̀ bí o ní ẹnití bá ń ṣe báwọn bí sùkú rẹ̀ bá tú ayé kó tú olótú fún ẹ̀rọ àìmẹ́ra ìdírí ní ìlú rẹ̀ láti rí mọ́lù èyí tó ọ̀bá tí ì lè ṣe wà á máa jẹ́ kí gbígbóná rẹ̀ wà nù ẹ̀mí bí ha ọlọ́ méje ń pàdé ẹ̀ lápágbọ́n bí owó àwọn símẹ́ǹtì sànú mi ṣùgbọ́n gbogbo ń bá dáhùn pẹ̀ sí ọmọ ìyá mi bí ẹ̀ wọ́n lẹ̀ kan lẹ́kùtì wọ́n jà bẹ́ẹ̀ bí ó sùn mí ṣe eré nìyẹn bọ́yọ́lọ́n sì tún lè fi hàn náà wàá sànú wọn náà afẹ́lẹ́ àti ẹ̀yẹ o bàbá alákọ̀wé afẹ́lẹ́ àti ẹ̀yẹ o kìíní yẹn náà ara àwọn kan tí wọ́n ń gbé èmi náà nínú àwọn ẹ̀sìn wa náà ni because àwọn ẹlẹ́yà yẹn ó wá sọ wọn ní ìmọ̀ bí mo ṣe fẹ́ describe ọ̀rọ̀ wọn ọ̀láyìn ah má ti rí kanú ọkọ̀ báyìí mọ́sálẹ́ bọ́ọ̀lù ẹ̀dínkọ́lá àkọ́jẹ́ pé ó dùn rọ̀ ah bàbá ṣe bá mọ́ o ó lè padà kó omi sí ìjọba ọ̀run tó lóò ṣe náà kọjá yí pé gẹ̀ẹ́sì márùn lọ́wọ́ máa se kán torí táwọn àgbàlagbà tá a bá lẹ́nu wọn wọ́n lé ní araba dẹ̀ kì í ṣe gíta ń sànú wa o ẹni araba dẹ̀sẹ̀ kì í ṣe kí ni o kì í ṣe gíta owó ilé máyàwó ọmọ kékeré ìsìn ẹni tó mú dùnú ìsìn ni pé ẹni araba dẹ̀ kì í gọ̀kadà kì í pé kọ́ máa fi kọ́ máa gòó lọ bí sẹ́wọ̀n kọ́ máa fi ṣiṣẹ́ gangan gbogbo tí ń gọ̀ kadà mọ́sàrà bá ní fi dára tójú bá ń lọ gbà lọ́wọ́ wọn o ìkan tó yẹ ẹ mọ́sàrà fún mi o mọ́sàrà fún mi torí mo fi ń yọ fà ní máa fi yọ ọ yọ wà máa lè dìmọ́ táǹkì ìwájú ọ̀ ń parí lápá ayé mi àtúbọ̀ ọbẹ̀ lọ́hùn kó fi dáadáa gbà ó ní wọn wọn rẹ̀ sáfìmílẹ̀ torí kálukú lọ́mọdé ṣe ń lo ayé ẹ̀ sábà máa bí lọ́ta kó fẹ́ mú lọ́ta sọ̀rọ̀ wá tẹ̀lé ọ̀sán àmàlẹ́ yẹn yìí tí ẹ̀ ṣe mùsùlùmí yóò sì máa níyì ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri gẹ́gẹ́ mùsùlùmí ó pé kọ́dà williams kìíní kankan kankan ayé tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ kí ń dáadáa fà kọ́dà lára àwọn ọlọ́pọlọ ayé tó tún kọ̀ǹkan gidi ńlẹ̀ ayé bí tí ó mọ̀ lọ́ta ìsìnba bí ó wà ní mùsùlùmí tí ọ̀pẹ́ tí mo fẹ́ tẹ̀lé tí ń fi sórí rẹ̀ jọ̀mọ́ra bí wọ́n bá yẹ pàálàpàáyé àwọn gbogbo ọjọ́ sì náà bá náà ṣe ń fọ́nà èkú náà ń fi dọ́kẹ̀jì dìde patient yẹn jẹ́ ti yóò ń ka ikú náà òun náà lẹ́wọ̀ sàlámàrí fún ọ kọ́ ọ náà lọ. yóò wà lọ ibi tí ti ń tọ́jú Ibrahim yóò lọ wò ó yóò ń wá rí sàfẹ́sàfẹ́sàjọ kan wípé ọ̀rẹ́ ọmọ yìí alẹ́sìsì náà máa tẹ̀lé lọ àṣọ àbánu tó tẹ̀lé ọ̀nà wa ń bá a lọ torí àwa ni yẹn ń gbé ọwọ́ òkè Madina kì í tó sẹ́nu Madina gàgàn tán àbọ̀bẹ̀ ẹnì tí ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ vi irú yìí vi irú lọ́dọ̀ lárúbáwá òun ni ọmọ àlò fún obìnrin tí bá ń tọ́ ọmọ obìnrin mi alábàtọ̀ wọ́n máa lo dí irú fún ibo náà wá sì ti mú wọ́n mú láti bí fíìlì vọ́ àrọ̀ tí wọ́n ní vọ́ àrọ̀ ti nà á kọ̀ ìmọ̀ sẹ̀sẹ̀ rẹ̀ kún náà ràkúnmí tó máa tíya rẹ̀ bá kú tí ẹsẹ̀ bí tí ràkúnmí ní ìtọ̀jábo tí bá lè máa gbà láti fún lọ́yàn wọ́n mọ̀ wá sọ pé ah vọ́ àrọ̀ ti nà á rakumi ràkúnmí eré ràkúnmí eré ń tọ́jú ọmọ ràkúnmí ẹgbẹ́ rẹ̀ míì tí èso ń lóbi wọn wá yàlò fún yàn wọn àmà pè ní irú kí ló bàtí anásùn rìwáyà yìí ti fi wá lọ bí irú fún ọkọ ẹni tí ń tọ́jú ọmọ sàsálàm àwọn àfáà ní kò lè má rí bẹ́ẹ̀ torí gbogbo ọkùnrin tó bá jẹ́ kíyàwó rẹ̀ ọmọ ṣiṣẹ́ alágbàtọ̀ òun náà padà fọ kí ló òun náà padà fọ fídà ọkùnrin náà yóò sọ o yọ padà fọ fídà òun náà padà dé pampasi fasayusharikuha fi hadhihi tarbiya turu lọ padà welo, àwúrẹ́ lọ lọ́nà kásánà kejì láwárí kò búrú dáná báyìí bá ti róbìnrin ti ń gbọmọ lọ́mọ àtọ́ ẹ̀pọ̀pọ̀ ẹ̀ náà ni tóbìnrin yẹn náà ń jẹ́ ọwọ́ rẹ̀ ọkùnrin wa ń fín kíní ẹwùrì lọ gbogbo ilé ti kó fún èéfín bẹ́ẹ̀ sàmì sí díjọ́ náà anásù ní àwọn kan pa sẹ́rí gbọ́dú nínú àwọn sọ̀hábà pé ah ya aba, Sayf hadha rasul qad qadima ilaykum àrẹ́bìtì ń and ankerik ọ̀yà mọ́ fi àrùrí mọ́ ọba sáré di àrùrí ńdó bẹ́ẹ̀ fisa sálám bá wọlé ń bá gbé ọmọ fisa sálám àmì wàá gbé Ibrahim lọ́wọ́ yẹ júùdù bí nafsihi lọ́nà máa ń bá ń pọ̀ káàkú bí ẹ̀ńtẹ́ mi ẹ̀fẹ́ bọ́ ah àmì wàá gbé lọ́wọ́ wà àyìnà ò tẹ́tẹ̀rẹ̀fáàn ojú rẹ̀ méjèèjì wà ń da omi àbámu náà ó fún mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní wà á ń ta ya Rasulullah ànábì àwọn èèyàn ni wọ́n fi sùúrù pàdé àdánwò tí a máa sọ kùn à ó ẹkú ní ẹ lójú wọn náà sàsàlám àǹbì ni yabna awfin innaha rahma abdullahi eh, eh, eh, abdulrahman wàláyé tó ń bòde lójú mi ìkẹ́ni ntí ṣẹlẹ̀ sí mi lọ́tọ́ ló ń fi ń kẹ́mi ní àdánwò ẹ̀ ń tọ́ bá ṣẹlẹ̀ sí rí láyé tí bá ń rẹ́rìn nǹkan mi ní í ṣe kì í ṣe imani kì í ṣe tọlọ́n. kéréké ni o ìlọ́fà tó jẹ́ pé ìṣesí lọ́dọ̀ àwọn èèbó àwọn àṣìṣe kan ń bẹ tẹ́ ẹ bá ti rí tí ọba ti takú ẹ̀sìn ọ̀hún yóò padà lẹ́rìí mú ẹ̀sìn bí bàlùjẹ́ bá mú yàn lọ́dún èèbó tó fi wá di pé omi ń bèrè lójú ẹ̀ tíṣù wọn máa já fún un kó mu wọ́n fi bóde tán tó náà tún ní ìgbàgbọ́ pé ìṣẹ́ irú omi báyìí mọ́hùn ìdọ̀bọ̀rọ̀ láàmú ni ẹjẹ́ ó sún kojú rẹ̀ wálẹ̀ kárí ó sílẹ̀ ó sún tí ọ̀dà kúrò kọ́ wá síwèé tuntun mi kọ́ máa bá mi lọ. amsa wa dàmí lójú abrahamu ni wa anta ya rasulallah àbí wa ni inna rahma ìkẹ́ni. inú ìwáyà mi ànábì ni a ah, innama ana basharun ni ebe mi náà ń yẹ ṣe irin ní èsì ìṣòkúta èèyàn bí ilé mi náà tí a kó mi náà jọ láti bi ẹran ẹ̀jẹ̀ eegun ẹbí tèmi náà yẹ eegun ìkẹlẹ́lẹ́ súnmọ́ àti bàbí ó kọ̀ ànábì bá tó padà sọ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ìwúlọ́ sọ apá kan ní ìtumọ̀ ẹ̀kọ́ súnmọ́ àti bàbí ó kọ̀ àbí ìbá tún bẹ̀rẹ̀ sí ń dá jẹ́ léwu lójú wípé ìnẹ̀lẹ̀ àyínà làtẹ́dìmá ojú lè máa wà méje tí bàlùjẹ́ bá dé wàlùkọ́líbà làyàzẹ̀n ọkàn náà lè máa túrí fún ìbànújẹ́ wàlá nàkúlù ilà máa yarda rabbuna ṣùgbọ́n nǹkan kò ní tẹnu tí a jáde àfi tí ó yọ lọ́wọ́ bá nú wa inna bifirọ́kíkà ya Ibrahim lamahzunun Ibrahim lílọ rẹ kó fi àṣàyè lọ yìí ah ìbànújẹ́ ńlá ilé ìjẹ́ fún wa o asam sọba ibrahim yìí akíyèsí kan bẹ nípa wípé ìbànújẹ́ tó bá lè mú mi lójú ẹ̀dá tí ọba ti mú òun bú lọ́wọ́ kò mú èèyàn kúrò ní dá irọ́ olùbẹ̀rù ọlọ́run usman bin madhuun ń gbòòkú amusa salam ọwọ́ wálé ẹ̀ àbí sì nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ torí ìtàn ti ẹ̀gún àbí fa akábàlù sàlám ànàbí wàá gbé òkun ànàbí dìímọ̀ yàrá yẹ wà àyìnáwó tẹ́tẹ̀rẹ̀ fáàní ojú àbí méjèèjì wà ń da omi ànàbí wà ní hàní ànlákàyà abasaib abu saib náà sì máa ń pe usman òkú oríire kọ́tù kọ̀rọ̀

ẹni ìlọ́wọ́ pọ̀ ní wọ́n gbé okú oríire o torí pé ayé náà ló ti jáde wà lámtẹ̀l tẹ́bìs mi ní àbíṣe ààrí nǹkan kan lè rẹ tá a lè sọ pé n tó fi láti wò ó péré gbogbo tó ní nǹkan kan nǹkan kan nǹkan kan nǹkan kan abo abo pé eléyìí ẹ̀nà àtàbàtẹ̀ ọlẹ́sẹ̀ kan náà yóò kù ẹ̀rọ ojú ọgbó ṣe ra ẹsìn tọ́bádàlì kìámà ó ní ní tá ẹ̀ lé ó lè ṣèṣe olórí eléyìí ààrí á ọ̀rọ̀ rẹ má fòyà lè kí àmà o ìyàwó rẹ gbọ́ bá ìyàwó rẹ bá ní à alhamdulillah àníyàn lákàlì janna ọdún máa jẹ náà ní ọkọ mi olórí mi àbí bá fi òkun yẹn lẹ fanadọ́rọ̀ ilé yẹn ànádọ́rọ̀ tàgọ́dọ̀ mi àbí wọn gbobìnrin yẹn pẹ̀lú ojú tó le ojú ìbínú àbí wọn ni wàmọ́ yudriki kí ni tó fi mọ̀ wípé ó ti dọ́mọ àlìjẹ́ náà wọ́n ní ya Rasulullah farisuk wọ̀sọ̀ ibùk ẹni tí ẹ pé tí wàhálà bá dé tí a kojú rẹ iwájú báyìí ni máa wà ẹni tí máa tabọ́ sórí ẹ̀sìn nípa kí wàhálà ọmọ bọ̀ wọ̀sọ̀ sálám ni yíjọ́ díẹ̀ ń fẹ́ nù mí fún sàtìkẹ́tì àlìjẹ̀nà náà abini a ah, ana rasulullah wa ma adiri ma yuf'alu bi òjìṣẹ́ ọlọ́run ti rán sí bẹ́ẹ̀ sì sórí òní ìdákejì rẹ̀ ìnílé èmi gan ọmọ tí wọ́n fi mi rọ ọlọ́run o <laughs> òbí ẹsẹ̀ ń fẹsẹ̀ gbá wa ìyẹn ò tó sọ̀rọ̀ ni ìgbà òṣèṣà Zainab kú ọ̀sà sàlám àmì ìwà sọ ní àwọn wípé Zainab àwọn obìnrin lọ rẹ̀rẹ̀ báyìí ń pè obì ẹgbẹ́ wọn ló kú alihiki bi salafi nal khair máa bá salafu lọ jama ẹ̀ farabalẹ̀ o àwọn èèyàn kan yà á jáde lẹ́nu wọ́n ń fún yín láti lè jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ wípé salafi yà yàtọ̀ sí alùsùn wal jamaa kò sí yàtọ̀ wọ́n fẹ́ káwọn ọ̀dọ́ tó gbọ́yé pé ọpọ́n súnà tó ti ṣáájú o tó tọ́ bá dúró lábẹ́lé alùsúnà ní ẹ tó bá lè di sàràfíà ẹ̀ẹ́n òde pink láhàwùlà wàrà tó dàbílà ẹjẹ́ àlọ́rẹ̀ kéwú kásì máa bẹ́lọ̀ hìdáyà káwọ́ àtẹ̀péjọ gbogbo ọ̀nà tí súnmọ́ gbà àtàyàn téèyàn fi máa ṣiṣẹ́ bíi jẹun gbàlátàyé yọ́lẹ̀ mi ìmì gbogbo náà kò sẹ́ńtì ẹ̀ wá ṣe kò sẹ́ńtì ẹ̀ ṣe má jẹun pé mi rèé náà sànú àwọn àgbàlagbà nínú àwọn tó ti lọ ṣáájú wa wọ́n mọ̀ pé náà bá yọnu sí a wájú àlùmọ̀ àtẹ́rọ̀dọ̀ bíi àná tata sítìrì yìí tó bá wà fi yọnu sí a ń fi pamọ́ fáwọn gan ẹ̀mí ẹ̀ ń tẹ̀mí tó àwọn ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀mí máa bẹ̀ bí pé ń tà sí agẹrẹ. anabi ni Zainab lọ́ọ̀rẹ́ darapọ̀ mọ́ aṣáájú rẹ̀ tó ti fi kú sàgbà fún wa tọ́jú fún bọ́ọ̀lù madrun fabakati kí ló dé kí ló dé hadika tó yẹ kó dà ọ̀rọ̀ ìpọ̀ an ah, bi ni maana ya Umar umaru sisuru an bi wà lójú kọ àwọn obìnrin iyakuna wa na'iqa shaitan ìgbé pé rúrùbáwọn èṣù ló lé lẹ́yìn ọ̀lẹ́nu ẹ má ṣe bá a máa ṣùgbọ́n ọmọ ọlọ́wọ́ ma kana min al-ayni wal qalbi fa min èntó bá lè máa dànù omi lójú tọkàn sí ń pami tí ń parìrì látọ̀dọ̀ ọlọ́run ni ìkẹ́sì ni ṣùgbọ́n wà máa ká nà mí nàlẹ́ yẹ́dì wà lẹ́sàn fàmínà ṣèitán èntó bá lè jẹ́ pé bá ti ń fọwọ́ dá sí tẹ́ ń fi ahọ́n náà dá sí tó fi di pé èèyàn ń yasọ́ ọmọ rẹ̀ lọ́rùn tẹ́ èèyàn ń fi owó tún ọmọ rẹ̀ lórí tí ń jáde mẹ́lẹ̀ tí ń pọ̀ mẹ́lẹ̀ tí wọ́n mú tó tún fi bọ́nu gọ́tà eléyìí látọ̀dọ̀ ìsúnìyẹ an bí wáyé nàná lẹ̀ in tó sún adé gbòóbí kílẹ̀ ni wípé ọmọ anabi ti ń jẹ́ Ibrahim yìí anabi náà sọmọ ní Ibrahim ìran ajẹ́ wípé ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ tó wọlé tó tẹ̀sùn a sì rídìí táwọn ẹni àkọ́kọ́ náà fi ní ká má sọmọ ló kọ ànábì ọlọ́run tó gbà tó lé ẹni kẹta lè wú òkè bẹ́ẹ̀ ní ìsìnkú ilé ọ̀jẹ́ Ibrahim wà lé àwọn sáfù sọ fún káwọn jẹ̀bẹ̀ ẹ àádẹ́ lẹ́rù kọ́ àdẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀run ọ̀kọ̀kọ́ ma àyínú mẹ́sàlá kí ni tó fa mẹ́sàlá gẹ́gẹ́ sí báyìí náà fẹ́ páwọn ànàbí ọlọ́run lé fúnra bí lọ fúra ìmọ̀ ẹnu rẹ̀ sọ ìmọ̀ yìí ọmọ àwọn sọ̀hábà lóko ọ̀kan náà àwọn ànàbí ọlọ́ wọ́n sì tún sọ ọmọ tiẹ̀ náà lóko ànàbí ọlọ́ wọ́n sì tún sọ tu wàlẹ̀ pé ká sọ ọmọ wa lóko ọ̀hún sọlọ wa tó lẹ́wọ̀ sọlá màálí tá a bá ti wá rẹ̀ nìkan tí sọ̀rọ̀ ẹ̀ sí wáyé mọ̀tún sọ̀rọ̀ nìyí sọ́ọ́sì bàbá tìǹbù ní sọ́ọ́kọ́ ọmọ kí omi kankan lẹ́yìn ilé àlìkàmọ́ ní wájú mi agbókò ẹ̀fọ́ máa jẹ́ hmm, máa jẹ́ ààyò dáfọ́ máa jẹ́ máa jẹ́ àlùbáríkà wa ti pa sáré ṣùgbọ́n pípa àsọdọ́ ọ̀nà ọ̀bá wa ti súnmọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹjẹ́ amẹ́sìn yàtọ̀ sẹ́sìn jẹ̀mọ́ ọ̀rọ̀ o èyí tí sì máa jẹ́ èèyàn ọ̀sẹ̀sìn ni kéèyàn ò pín ẹ̀mí rẹ̀ méjì bíi tọ́lọ́hún pé ààbọ̀ ni wọ́n bá ń bẹ́ tó bá ti rọrùn àá mú tó bá ti rọrùn àbí náà máa lẹ̀ sí ẹ padà ibi máa jẹ́ èèyàn ọwọ́ ọlọ́run wọlé àti kùnso rẹ̀ má àṣìṣe o ìdán ká sọmọ ànábì ọlọ́run kì í ṣe ń tó burú kì í ṣe ń tí ọ̀dà ṣùgbọ́n oṣù tó dáa náà ká mú lẹ́gbẹ̀ẹ́ títí Umaru náà ọmọ tá a bá ti sọ bẹ́ẹ̀ ká pọ̀ ládùúgbò àfọ̀rú wọn ká sì mọ́ sọ̀rọ̀ òdì sí wọn pé màmá gbójú wọn kàn tiẹ̀ ti ta mọ̀ pé olóòkọ ńlá ni ọmọ yìí o kọ́dà àwọn bàbá wa wọ́n kú oríire wọ́n rí lò wàláì wọ́n rí lò wọ́n rí lò ebá ti sìn àwọn sọ̀rọ̀ di yìí máa ń dà wọ́n rí lò wọn ní àpèsáwùdà bí wọ́n sọ̀rọ̀ náà wọn lápèsáwùdà mọ̀mọ́ àpèsáwùdà sallallahu alayhi wa sallam kọ́sìn kárí ní àgbàríkà bá a ṣe balẹ̀ náà àbájọ́ nìyẹn. muhammad awa máa ń wí àtúwárà àkàtí ń jẹ́ muhammadu awwal muhammadu thani anabi wa òpè méjì kò pè mẹ́ta muhammadu alakọ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ kẹta àwọn haúsá sẹ́mi pé wọ́n ti gbọ́wájú lọ́n bí mẹ̀sìn pípọ̀ gán kọ́lọ́njọ́ jáde kọ́mọ̀jì kí wọ́n padà kásìtò rọrùn àwọn ọjọ́ wọ́n yọ ẹlẹ́yàmẹ̀yà kúrò láàrin àwa àti ẹ̀ ń tí ń fìyà já nàìjíríà nù kojú bá ń lọ kápẹ́tẹ̀sì ni ọlọ́run ti sànú yín èyí sáyẹ̀ ẹlẹ́yàmẹ̀yà kúrò ń bẹ tẹ́ ẹ báyìí lè rí ọkú ń bẹ nàìjíríà ọlọ́ wájú ìsìlámù ó tún ní sinmi àti àná ìgbà wa ń bọ̀ bàbá kan máa bímọ mẹ́wàá tí ó jẹ́ Muhammad yóò sì fẹsẹ̀ Muhammad nítorí ìfẹ́ ọkọ yìí yóò jàzá wọn pé muhammadu awwal àgbà wọn nìyẹn muhammadu bọ̀ ọkọ bí mọ́rù sáni mọ́rù sáni muhammadu rọ́ọ̀bì àwa yorùbá wa gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí mo ń gbà náà ní ẹ bá sọ ọ́ kọ kò bí mọ́mọ́ kankan ní o yóò wá pé muhammadu khamis one and two three four ọ̀dà. akpẹ́kẹ́ sọ fún wa sáni ni sáni ni sọ mọ́rù sáni kásá orí tù á ní wọn ìpínlẹ̀ ọkọ yẹn nìyẹn o náà kò sí èlé tòde muhammadu bin shirun olùmọ̀ tó ń ṣùgbọ́n bá síbẹ̀ ṣùgbọ́n kèrè ṣe pálẹ̀bí pé méjì pé mẹ́ta pé márùn pé mẹ́fà o àwọn èèyàn kan inú wọn láti sọmọ sọmọ mẹ́t wọ́n wá ń fi nọ́mbà abẹ distinguish pé ìtumọ̀ ọkọ̀ bírè mọ́dọ̀ awwal ẹgbẹ́ wọn nìyà ọ̀là àlùbáríkà mọ́dọ̀ sáni wọ́tọ̀ wọ́tọ̀ yìí lẹ́tẹ̀ náà da mọ́dọ̀ sáni ní à ń tòun lọ tòun lọ mọ́gbẹ̀tì ẹ̀bùn mọ́dọ̀ là á ṣe mọ́dọ̀ sáni على كل حال بيسك بمبنا كيسيو نعم بيسك اليو بيسك بمبنا تاما بيرنا نيبي إبيتو تفونا ولو ودي بي لو بي يوري وانا يوري تو لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على نبينا محمد المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أثبت لنا أن بين الاسم والمسمى ارتباطا قويا شرانا هذا شرا وافيا خصوصا فيما جاء من قصة حزن جد العلامة سعيد بن مسيب كيف غير صلى الله عليه وسلم اسمه إلى سهل فقال يا رسول الله لم أكن لأغير اسما سماني به أبي وفي رواية لا السال يؤطر ويمتان عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أذن لنا أن نسمي أبناءنا باسمه جاء هذا في الصحيح لكن قبل ذا اختلف العلم في التسمي بأسماء الأنبياء وقد ذهب بعضهم إلى إنكار ذلك إنكارا شديدا نسب هذا الرأي وهذا المذهب إلى أمير المؤمنين هو بن الخطاب وكان يشدد كثيرا في هذه المسألة حتى هم بتغيير أسماء أولاد وصبيان بالمدينة سموا بأسماء الأنبياء من أمثال هذا زيد ابن الخطاب أخو لعمر بن الخطاب رضي الله عنه وقد كان له ولد سماه محمدا فسب محمد يوم الأيام مر بالذي سب يومئذ عمر بن الخطاب ثم رجع إلى بيته فطلب من أخي زيد أن يحضر له ابنه محمدا فلما جاهد محمد قال له عمر أنا لا أنظر ولا أرضى أن يسب بك محمد صلى الله عليه وسلم وكذلك رزق الرحمن سبحانه وتعالى طلحة ابن عبيد الله بعشرة من الأولاد سمى جميعهم بأسماء الأنبياء كذلك الزبير ابن العوام سمى جميع أولاده من عشرة بأسماء الشهداء وقد جاء, جاء وقد جرى بينهما الحوار فقال له طلحة أنت سميت أبناءك بأسماء الشهداء فأبنائي خيرا وأفضل من أبنائك لأنني سميتهم بأسماء الأنبياء فأجابه الزبير أنا سميت أبنائي بأسماء الشهداء لأني أتوى وأتمنى أن يكونوا شهداء وأنت سميت أبنائك بأسماء الأنبياء وما هذا لم يكونوا بنوك أنبياء وقد هم عمر الخطاب رضي الله ترضاه أن يغير أسماء أولاد طلحة فلما أحذرهم فلما أحضرهم عنده قال كبيرهم قبل أن تغير أسماءنا يا أمير المؤمنين عندي شيء لك قال ما هو قال والله لقد سماني رسول الله صلى الله عليه وسلم محمدا فإن رضيت أن تغير اسما سماني به رسول الله صلى الله عليه وسلم فلك ذلك ومن هنا أمسك عن هذا التغيير ابن الخطاب فقال انظر إلى هؤلاء فلا سبيل إليهم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 أمة إيمان اتقوا ربكم في السر والعلن بهذا أمرنا ربنا سبحانه وتعالى قال في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن قول الثاني لهذه المسألة جواز تسمية الأولاد باسم من أسماء الأنبياء وقد استدلوا بأحاديث كثير منها في الصحيح بل في الصحيحين وفي غيرهما استدل صبر القول بحديث محمد بحديث يوسف ابن عبد الله ابن السلام فقال سماني صلى الله عليه وسلم يوسف وقعدني على حجري ثم مسى على رأسي وكان هذا يوسف ممن لم يروي عن صلى الله عليه وسلم ولكنه رأى رسول الله صلى الله عليه وسلم لكنه صغير كذلك لما ولد لأبي موسى الأشعري غلام أتى به النبي صلى الله عليه وسلم جاء هذا في الصحيح نبى البخاري وفي غيره فقال ولد لي غلام فأتى النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم وحنكه بتمرة وبارك عليه ثم ودفعه إلي وكان أكبر أولاد أبي موسى كذلك عباد الله الرسول صلوات الله وسلامه عليه وقد أذن لنا بقوله صلوات الله وسلامه من حديث الذي البخاري من حديث أبي هريرة سموا باسمي ولا تكنوا بكليتي وفي رواية ولا تكنوا بكليتي إلى آخر هذا الحديث فهذا إذن من الشارع صلوات الله وسلامه هل فعل صلى الله عليه وسلم هذا نعم فعل ذلك لأنه جاء في الصحيحين من حديث انس بن مالك رضي الله عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ولد لي الليلة غلام فسميته باسم أبي إبراهيم إلى آخر قصة وفاة إبراهيم إلى نبينا محمد صلى الله عليه وسلم عندما أتى عليه 18 شهرا رضي الله تعالى عنه وأرضاه لذلك أفغى صلى في حديث البراء ابن عازب أن لإبراهيم مرضعا في الجنة يكمل له إرضاءه اللهم صل على هذا النبي الكريم فأصح القولين الجواز بتسمية أبنائنا باسم من أسماء الأنبياء أسأل الله الرحمن الذي رفع السماوات بغير عمل أن يجعل أبناءنا قرة عين لنا اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والكفار الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك اللهم عليك بهم أجمعين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين ويا أرحم الراحمين اللهم ربنا ردنا إليك ردا جميلا وأخلص لنا أعمالنا اللهم أخلص لنا قلوبنا ووحد صفوف المسلمين واجمع شتات المسلمين ربنا علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا يا أجود الأجودين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمر بأمر بدأ في نسل وصلنا بما تتوصل بنا قال ربنا سبحانه سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائد المقتصة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم اللهم ربنا صل وسلم عليه وسلم تسليما كثيرا